ẹ kú dédé wòyí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá orin ìlú mọ̀ọ́ká akọrin àṣàkẹ́ tí ó pe àkọlé rẹ̀ ní yoga ti wà níta báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti ń wò ó tí wọ́n sì ń ṣe àgbàálẹ̀ rẹ̀ látòrí ayélujára ṣáájú ni àṣàkẹ́ ti sọ wípé orin náà yóò jáde láago méje alẹ́ yoga yoga ah, ah. lugar. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà akọni ẹ̀mí Burna Gold òun ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ìrírí sísan àti gbígba owó ní ilé ìfowópamọ́ bí ó ti wá di pàpàǹlagi báyìí àti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìfowópamọ́ ti ń fi náírà márùn-ún náírà mẹ́wàá àti ogún náírà sanwó fún àwọn ènìyàn tí wọ́n sì sọ wípé àwọn kò lè san ju ẹgbẹ̀rún mẹ́wàá náírà lọ lásìkò tí ti ń pọ owó ìyẹn ATM machine kò pọ owó tuntun tàbí pọ owó kankan rárá ẹ Gold Allora, perché Lega? twenty twenty naira. <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ bí inú ẹni bá dùn kì í ṣe é pa mọ́ra gbajúgbajà olórin Ṣọlá Allyson ló ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí bí ó ti rí ìpolówó orin rẹ̀ lórí pátákó ìpolongo oníná eléyìí tó sì bọ́lẹ̀ nínú ọkọ̀ rẹ̀ láti fi inú dídùn rẹ̀ hàn ní agbègbè Ìkẹjà sí Maryland ẹ díẹ̀ nínú rẹ̀. alẹ́ nínú tí ń sọ pé kò dá yóò dá alẹ́ nínú tí ń sọ páyé mi ò lè dìde mọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọlọ́run ló yọ mí o wọ́n fẹ́ gbá mi ó ní ọ̀rọ̀ tó gba ẹnu gbajúgbajà olórin ni ìka of Africa ọ̀làlọ́mí Portable kan bó ti fèsì sí ọ̀rọ̀ gbajúgbajà olùdarí orin TG ọmọrí wípé kò ya fídíò orin òun lọ́fẹ̀ẹ́ o ó sọ wípé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni wọ́n fẹ́ lò fún òun wípé wọ́n fẹ́ lo òun láti gba àmì ẹ̀yẹ ni kódà wọ́n bẹ òun kó tó di wípé òun yà fọ́nrán fídíò yìí ẹnu ọlọ́fà láti gbọ́m muta. Uh, eh, you you director wetin make you shoot the video no because of say the song na best of best song of the year so you sef wan collect best director bẹ́ẹ̀ eh, eh, yes now. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ Daddy Freeze ti fi ẹ̀dùn ọkọ rẹ̀ hàn lórí bí ó ti le koko fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé báyìí bẹ̀rẹ̀ láti orí epo dé orí owó tuntun àti àwọn nǹkan mìíràn Daddy Freeze ló sọ wípé kódà lójúnà láti lè rí epo rà àti láti lo epo ní ìwọ̀ntúnwọ̀nsì òun ti lọ gbé ọkọ̀ eléyìí tó jẹ́ Camry dání kí epo tóun yóò máa lò lójúmọ́ kó lè dínkù kò ṣàìṣàfihàn bí ó ti dé ibi tí wọ́n ti ń gbowó tó sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò rẹpẹtẹ ó fi ìkọminú ìyàn hàn wípé tá a láṣẹ gan lórílẹ̀‐èdè nàìjíríà ẹ díẹ̀ nínú fọ́nrán rẹ̀. this is not normal this is not, not how normal people live you queue to get fuel you queue to get money you pay to get money imagine paying 6k I had to pay 20% of 5,000 naira, which is 1,000 naira, to get 5,000 naira ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin orílẹ̀-èdè South Africa kan ọ̀dọ́mọbìnrin Gigi Lamani òun ló ti fi ìfẹ́ rẹ̀ hàn sí gbajúgbajà olórin Burna Boy Gigi ló lo ìtàkùn Twitter rẹ̀ láti fi ìfẹ́ ọkàn rẹ̀ hàn sí Burna Boy ọmọbìnrin yìí kò lè payọ rẹ̀ mọ́ra lásìkò tí ó rí wípé Burna Boy ti wá sórí ìtàkùn ayélujára náà ó sì láìkì ohun tí òun kọ síbẹ̀ wípé Burna Boy a ní mo nífẹ̀ẹ́ rẹ lójú ẹsẹ̀ òun ni Gigi sáré ṣe àtúntẹ̀ ohun tí Burna Boy láìkì ọ̀hún sórí lórí ìtàkùn ayélujára tirẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Junior Pope Odòǹwòdò òun ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa tó sì ń sọ ìrírí rẹ̀ lásìkò tí àwọn ìgárá ọlọ́ṣọ̀ pàdé rẹ̀ ní agbègbè Ubulu Òkìtì ní ìpínlẹ̀ Delta tí wọ́n sì gba àwọn nǹkan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà ó sọ wípé Ọlọ́run ló yọ òun o tí wọn kò gba ẹ̀mí lẹ́nu òun ó tẹ̀síwájú wípé lásìkò tí iṣẹ́ ẹbí yìí ń lọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ òun ni wọ́n ń kọjá lára òun níbi tí òun páàkì sí tí wọ́n ń ṣiṣẹ́ láabi ọ̀hún ọ̀hún ẹ gbọ́ díẹ̀ lẹ́nu rẹ̀. Then I noticed from the bushes the guys they jumped and they started racing towards my vehicle. People were passing, I'm not joking, while we were on the ground adéwọlá àràjíjọ pope àràjíjọ pope ah imú mi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà aṣaralẹ́ṣọ̀ aránṣọ arábìnrin tèmítọ́pẹ́ ọ̀lànre àlàdé aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ Volvo ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí kú oríire àádọ́ta ọjọ́ ìbí ọdún rẹ̀ lókè èèpẹ̀ arábìnrin ọ̀hún tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni re akínkanjú obìnrin àti ẹni tó nífẹ̀ẹ́ gbogbo ènìyàn wípé kí olódùmarè dà lágbà kó sì jẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ mọ́ọ̀máwòrán Orísun tó ń ti gbogbo àwọn òṣìṣẹ́ gbogbo ni à ń kí arábìnrin Tèmítọ́pẹ́ Ọlánre Àlàdé aláṣẹ ìbílẹ̀ gògùn wípé àṣeyé ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àwọn ìlú mọ̀ọ́ká olórin Táíwò àti Kenny Jones ó ní wọ́n ti fi ayọ̀ wọn hàn láti pàdé àwọn ọ̀dọ́mọdébìnrin olórin ẹ̀mí Glorious Twins níbi àṣeyẹ eléyìí tí wọ́n ṣe nílọ́ọ́lọ́ yìí àwọn bàbá yìí sọ wípé ó ti wu àwọn tipẹ́ láti ṣe alábàápàdé àwọn ọmọ náà ṣùgbọ́n tí kò ṣeé ṣe àmọ́ ní báyìí inú àwọn dùn jọjọ láti pàdé àwọn ọmọ yìí ọ̀rọ̀ yìí ni wọ́n sọ gẹ́gẹ́ bí àgbálẹ̀ ohun eléyìí tí ó jẹ́ tí alábòjútó àwọn glorious twins sísọ wípé àwọn ìbejì wọ̀nyí ni wọ́n fi tayọ̀tayọ̀ kíkàbọ̀ látàrí bí ó ti pẹ́ tí wọ́n ti ń wá wọn bákan náà ni àwọn ìbejì glorious twins lo ìtàkùn ayélujára wọn láti fi àwòrán àti àwọn fọ́nrán díẹ̀ sórí ìtàkùn ayélujára náà láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn táyé kan jones wípé wọ́n ṣe é fún gbígbà tí wọ́n gbà wọ́n lálejò àti láti kópa nínú ètò àṣeyẹ eléyìí tí wọ́n ṣe ní k kòpẹ́kòpẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní aya sabinov ìyẹn siana chapman òun ló ti fi òye ìgbéyàwó hàn lórí ayélujára bí ó ti ń kí arákùnrin ọ̀hún gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù mr fọ́nì kú oríire ọjọ́ ìbí siana ló ń kí pẹ̀lú ìmọ̀rírì ìfẹ́ rẹ̀ ojoojúmọ́ tó ń ti ọ̀rọ̀ ìkíni kú oríire tó sì parí rẹ̀ wípé ẹ kú ọjọ́ ìbí ọkọ mi mo nífẹ̀ẹ́ rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé hàn hàn àtìmọ̀